بالتوحيد وعليكم بما يتعلق بالعقيدة كما بدأنا لكم في الخطبة الماضية المسألة المهمة تتعلق بما جاء عن الله عز وجل بما جاء رسوله صلى الله عليه وسلم مما يتعلق بأسمائه وصفاته وقد ذكرنا لكم أن الله سبحانه وتعالى قال في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون الآية وقد ذكرنا لكم عباد الله ما رأينا من حديث ابن ابن مسعود كما أخرجه الإمام أحمد في مسنده رحمه الله تعالى أن النبي صلى الله عليه وسلم علمنا دعاء من كثر همه و يدعو الله بهذا الدعاء إن شاء الله تعالى فرد الله أمومه وهذا الحديث سقناها لكم لأن النبي صلى الله عليه وسلم توصل إلى ربه بأسمائه الحسنى وبصفاته العلى ومن ذلك دخلنا في مسألة أسماء الله الحسنى وصفاته العلى وذكرنا لكم ضوابط الذي ذكر العلماء في كتبهم رحمهم الله تعالى ذكرنا لكم بأن أسماء الله وصفاته كلها توقيفية لا يدخل فيه العقول وكلها مترادفة متباينة وكلها يدل على ذات واحدة وهي الله وهو الله سبحانه وتعالى لكن مع ذلك فيه بعض النقاط الذي ذكر العلماء فيه إن شاء الله تعالى اليوم يدخل تدخل الخطبة في ما يتعلق بأسماء الله الحسنى بصفات العلى وسنأتي إن شاء الله ببعض الأمثلة لعلنا نبدأ بقول الله عز وجل في سورة الإخلاص حيث ذهب أناس إلى النبي صلى الله عليه وسلم كما أخرجه الإمام الترمذي من حديث أبي بن كعب ومن حديث جابر بن عبد الله رضي الله تعالى عنهما وارضاهما أن أناس ذهبوا إلى النبي صلى الله عليه وسلم فقالوا يا رس يا محمد صف لنا ربك سبحان الله هذا سؤال يوجه إلى النبي صلى الله عليه وسلم أن يصف لهم رب سبحانه وتعالى فأنزل الله هذه الصورة وقال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فبين الله سبحانه وتعالى صفته في هذه الصورة ولذلك جاء من حديث أبي بن كعب بنفسه أيضا أن النبي صلى الله عليه وسلم قال بأن سورة الإخلاص تعدل ثلث القرآن كيف لا وقد تضمن القرآن ثلاث مسائل منها الأحكام ومنها القصص ومنها التوحيد وهذه الصورة تضمنت التوحيد خصوصا توحيد الأسماء والصفات ومما ذكر العلماء رحمهم الله تعالى في كتبهم من باب الأسماء والصفات ما رأينا في أعظم آية في القرآن ألا وهي آية القرسي حيث وصف الله سبحانه وتعالى نفسه في هذه الآية وقال أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وخلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يود حفظهما وهو العلي العظيم الآية في هذه الآية وصف الله سبحانه وتعالى بصفات ذاتية وبصفات فعلية وبصفات سلبية كما سنبين كل هذا إن شاء الله في ترجمة هذه الخطبة واعلم إدار الله أن رسول الله صلى الله عليه وسلم قد وصف لكم رب قد وصف لكم الله سبحانه وتعالى من كثير من أحاديث الصحاح عنه منها ما رأينا من حديث أبو هريرة رضي الله عنه وارضاه في الصحيحين حيث قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الأخير فقال من يدعوني فأستجيب له من يسألني فأوتيه من يستغفرني فأغفر له الحديث واعلموا عباد الله أن من صفات ربكم عز وجل أنه كان يضحك وكان يفرح وكان يعجب من الاشياء منها ما راينا من حديث انس بن مالك ما اخرج البخاري ومسلم صحيحيهما ان النبي صلى الله عليه وسلم قال لله اشد فرحا من احدكم في توبه عبده الى الحديث وكذلك راينا حديثا ذكر العلماء قصه وحشي وقصة حمزة رضي الله عنه وارضاهما أن النبي صلى الله عليه وسلم قال يضحك الله لرجلين يقتل احدهما الاخر وكلاهما يدخل الجنه وبين العلماء رحمهم الله تعالى ان هذه القضيه قضيه الوحشي الذي قتل حمزه في غزوه احد وكذلك اسلم الوحشي بعد وفاه حمزه وتوفي الوحشي مسلما وهذا شهادة له بأنه إن شاء الله تعالى سيكون مع حمزة في جنة الفردوس وكذلك عباد الله اعلم أن الله سبحانه وتعالى وصف نفسه بأنه له يد وله عين وله وجه وله رجل وله قدم كذلك رأينا من حديث لما ذكر النبي صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى في يوم القيامة تلقى يلقى الناس في جهنم وتقول هل من مزيد فوضع رب العزة سبحانه وتعالى رجله على النار وفي رواية وضع رب العزة قدمه على النار فينزوي بعضها بعضا وتقول قط قط اللهم صل وبارك على النبي وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا ربنا فلما بدس والمسلم أترى عليكم كاتب النبي محمد صلى الله عليه وسلم ọlọ́gbọ́n ní sí كاتب kí àti àti àwọn ará ilé ẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí bá ń tọ ojú ọ̀nà wọn tí òbí dídà lọ́kẹ̀yà náà ẹ̀yẹ ọlọ́run bá tòótọ́ àwọn síra wa létí ìpayà ọlọ́run ọba fèsì rẹ̀ wà lálẹ́ ní kọ̀rọ̀ wa àti gbangba wa àti pé ní tí Allah subhanahu wa ta'ala tọ́kọ́ bùkátà ní gbogbo àlámọ̀rí wa òun náà ní ìpayà rẹ̀ gẹ́lẹ́ bí àti mẹ́rin àrẹ ti gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ bákan náà Ànábì sallallahu alaihi wasallam òfin wálẹ̀ lórí pé ká fi ọpọlọ wa sí ẹ̀sìn bó bá ṣe wù wá ànábì bayyana lana shari'a ànábì sàlàyé ẹ̀sìn fún wa gbogbo tí yóò kórìíre bá wa dárúkẹ̀ àmọ́ tí a fi rí ayé rọrùn gbé ànábì sàlàyé ẹ̀ fún wa gbogbo tí yóò sọ̀rọ̀ ní lórí ibú níwájú subhanahu wa ta'ala láyé ń bì àti ní ọ̀la àlùkẹ̀yàmẹ́ ànábì kìlọ̀ fún wa hatta taraka ummatahu ala nahjati bayda tó jẹ́ pẹ́ ọlọ́run ò ní kẹ́lù ọgbọ́n lẹ́nu àníbì sálám àgbàtọ̀ tó fi ẹ̀sìn tó tó kílẹ̀ àti gbogbo wa ọmọ sọ yí pé àlìyáwó àtúbátì lákòó di iná kan èmi tó sì rèé ọjọ́ hajj arọ́fà tí ànábì tó jẹ́ hajj ọ̀pọ̀sọ tó ṣe ó tó jẹ́ kó nẹ̀sìn nígbà tó sáà àwọn sọ̀hábà yìí pé sọ̀hábà rí ìrọ̀rọ̀pọ̀ yìí ní ìrọ̀rọ̀pọ̀ yìí tẹ́wọ́ pẹ̀lú mi ni pé lè ẹ̀mí mo lè fi ń pariwo ní jábìrì yìí pé kúrò mara dáadáa mo ṣe o hajj tí mo ń ṣe ẹ̀wò dáadáa o ó lè dẹ̀ẹ́mí kẹ́ mọ́ bàmí láàrin yìí tí ẹ má ti ẹ̀ bí pé ṣe mo jíṣẹ́ pé kí lẹ́ẹ̀ máa sọ wọ́n pé àánú sálàm ó ti jíṣẹ́ pé à ń jẹ́rìí pé o jíṣẹ́ ọlọ́run bá wá ń sáwọn látọ̀kẹ́ sọ́mọ́ yìí pé àlìyáwó bẹ́ẹ̀ jẹ́rìí bẹ́ẹ̀ jẹ́rìí lẹ́yìn níbi àbí báyẹ̀ sí dé àkìmọ́lùtù lákòm dé ìnàkùn mo ti pé ẹ̀sìn Islam mo ti pé fún yín wá àtúntò àlékùn ní ẹ̀ kódà gbogbo tí ń jẹ́ dàrá mo fẹ́ ṣe fún yín lórí ọ̀rọ̀ ẹ̀sìn mo parí ẹ̀ di ìtura islam àdé ìran islam yìí mo ti yọ́nu sí lódìdí ẹ̀sìn tẹ́sí lẹ́fì parí àwọn afá ni anábì sallallahu alaihi wasallam kò fi wálẹ̀ àfikọ́jẹ́ kó fi alẹ́ rí dáadáa yìí ló fi jẹ́ pé kò sí àlámọ́rí kan sí ìgbìta fẹ́ mẹ́nubà lọ́rọ̀ ẹ̀sìn sí ànàbí ọ̀sọ́ ló jẹ́ pé kò sí fún <clears throat> láti ọ̀rọ̀ ẹ̀sìn ó ní kò sí nǹkan tí ànábì sọ́lá tí ó sàlàyé fún wa a ti wá ń bá ọ̀rọ̀ bọ̀ nípa àwọn ọ̀nà sáyìn tó ṣe kókó nínú ọ̀rọ̀ àkídà mùsùlùmí wípé àníṣẹ́ ẹ̀ fẹ́ jẹ́ mùsùlùmí tòótọ́ àfi kéèyàn gbọ́ àwọn tí a sàlàyé tí àwọn afá a ti bọ́ sínú hadith abdul tá a wáyé kí náà ni sọ fún wa yí pé ńgbàtà sàlàyé ọ̀rọ̀ tí ní òṣòlúwẹ̀ wọ́n dámáyé ni ṣùgbọ́n tá bá ti ń bára wá mẹ́ ọyẹ ká máa di ọlọ́run bá pé kọ́ fàwọn yọ a sì bá tún wípé ọ̀sẹ́ni ẹ̀ka tá a tó lè máa pè mọ́ láti wá fàwọn nù wà alákàsíkejì tó ju Allah subhanahu wa ta'ala lọ bákan náà àwọn nínú àwọn tẹ́lifí sàrùn fún wa tó jẹ́ rìn láàjù nínú àwọn tẹ́lifí fún wa yí pé láàfin sàṣeyọrí táàfin lànà wà láà ọ̀gá nù ń taari onáà ní àdẹ́tàbẹ́ mọ̀sáwòdù tánàbí ti kọ́ a máa tí ó yẹ wá kó òun fìtínà àwọn ní kíyàm sáà gẹ́gẹ́ kí ló forí àdúrà yìí sọ àrí wípé àdúrà sálám ó gbé àdúrà yẹn síbi ọ̀rọ̀ pé ó kọ ọlọ́run àti ìròyìn rẹ̀ ìlàfíwá pọ́nù kútùpá láti dọ̀dọ̀ wípé kí ni àwọn àgbèrè tó yẹ gbóyé nípa àwọn okọ̀ ọlọ́run àti àwọn òyìn ọlọ́run bá èwo ní mẹ́mẹ́ òun sí mẹ́ a ti sàlàyé wípé Allah subhanahu wa ta'ala sámà nafsa bíbáàdùn àsìmá ọlọ́run bá sọ ọ̀rọ̀ ẹ̀ láwọn okọ̀ kan wàsámà wọ́n sọ̀rọ̀ nafsa bíbáàdùn sifat ọlọ́ba sọ́dásì ó sì ròyìn ara rẹ̀ pẹ̀lú àwọn òròyìn kan èèmà ọkọ́tà akọ́ni mú ọkọ̀ ọlọ́run ọba ni wípé gbogbo oníkálùkù ti ń dé ọkọ̀ láyé wọ́n sọ wá bẹ́ẹ̀ ìdó kálùkù ń jẹ́ nínú ayé wọ́n sẹ́kí ni wọ́n sọ wá ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala sama nafsa fúnra ọlọ́run ló sọ̀rọ̀ ẹ̀ lókọ̀ bákẹ́rẹ́ òun ló sì ròyìn ara rẹ̀ pé bóun ti rí rèé ìlọ́fà tí àwọn àfáàbí sọ wípé fàdídálíkà láàrùdú lálẹ́ alìsúnnàtí wal jama'a amma wasafa Allahu bihi nafsa torí ẹ̀ làwọn àfáàbí sọ wípé gbogbo ẹ̀ máa dún ní súnnà tó sì jẹ́ mùsùlùmí dáadáa kò ní ìròrí ẹ̀fẹ́ tó fẹ́ gbé wọ bí ìròyìn ọlọ́run torí pé wọ́n mú ìpè ọlọ́run lọ sọra rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run lórí ẹ̀yà aláwọ̀ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀bẹ́ wọ́n wà áàlàm bí nàfṣẹ́ èè òun ló sì nímọ̀ ń pa ara rẹ̀ jùlọ wà áàlàm bí gáírì òun ló tún nímọ̀ nípa tó yàtọ̀ sí òun gẹ ọmọ àwọn èèyàn jura wa lọ kámọ̀ wá sọ̀n para rẹ̀ subhanahu wa ta'ala eléyìí ń dórí pé Allah subhanahu wa ta'ala ó sọ ara ẹ̀ ní àwọn kọ̀kẹ́ ó sì fúnra rẹ̀ ní àwọn òròyìn kan asàlàyé wípé àwọn kókó mẹ́wàá kan bẹ̀ta bọ́dọ̀ gbòye ká tó máa sọ nípa ókọ ọlọ́run àtìròyìn eléyìn kútùbà tọ́lọ́ jẹjọ sàlàyé rẹ̀ ibi afẹ́ lónìí ni wípé Allah subhanahu wa ta'ala ó ròyìn ara rẹ̀ bóò ni àwọn tí ọlọ́run bá fi ròyìn rẹ̀ ọ̀nà wo ní gbà wá àkọ́kọ́ kò sí ọ̀nà ẹ̀kẹ́ tá a lè gbà ókọ ọlọ́run àtìròyìn tó ju ọ̀nà méjì lọ ìmọ̀ ó jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala fúnra rẹ̀ pé báyìí ìlú ń ti rí aw wasafa bihi rasuluhu sallallahu alaihi wa àbí kó jẹ́ pẹ̀lú mẹ́sàn-án ló ṣe kí ni o ìlófin nǹkan ìròyìn ọlọ́run bá subhanahu wa ta'ala torí bí àdìnàbí òun ló tún mọ̀ nípa ọlọ́run bá ju ẹnikẹ́ni lọ lẹ́yìn Allah subhanahu wa ta'ala àwọn afọ́ àwa ní Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ ó ròyìn ara rẹ̀ ní ti kíkún fún Al-Qur'an al-Karim wọ́n ní Allah subhanahu wa ta'ala gbogbo ọ̀rọ̀ tó máa sọ lẹ́nu Kùránì pàtà àwọn àfáà ní ìdá mẹ́ta ló pín sí ìdá àkọ́kọ́ òun ni al-ahkam òun ni àwọn ìdájọ́ ẹ̀ ń bá jalè kí lẹ́sẹ̀ fún ẹ̀ ń ṣe zìnà kí lẹ́sẹ̀ fún ẹ̀ ń tí wọ́n bá fọ́ lójú kan kí lẹ́sẹ̀ fún ẹni tí ẹlẹ́ẹ̀kejì òun náà ni alqasas àwọn ẹ̀tàn onírẹ̀ tọ́lọ́wọ́ bá sọ fún al-Qur'an ìtàn Musa Ibrahim ìtàn Yusuf ìtàn Isa gbogbo tàtọ́ jẹ́ pé yọ́mọ̀ jẹ́ ẹ̀kọ́ fún wa tásìkò ọlọ́wọ́ bá sì dáadáa ọlọ́wọ́ bá sọ quran ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-aqidatu wa tawhid òun náà ni àwọn tó ní ṣe pẹ̀lú bá ṣe mọ ọlọ́wọ́ bá ìtàn àti mọ́nà lọ́kọ̀ọ́sọ àwọn arígbé sóra kẹ́mẹ́nà Qur'an gbogbo tọ́lọ́mọ bá sọ pátá nínú sóra ìpátá ó mú ìdá kan nínú mẹ́ta òun náà ní àtọ̀hìd ó mú ọ̀rọ̀ ìgbàgbọ́ ọlọ́run Suratul Ikhlas táàdì ìlúfúlùfà Qur'an sóra Qul huwallahu ahad ó ń ṣe ọlọ́run ní ó ń ṣe Qur'an ìtí àdébí sọ kọ̀sọ́ yí pé mẹ́ta rẹ̀ tá a bá kà yọmọ jẹ́rẹ́rẹ́ àkùrá nìkan fọ́kù ntí ikimọ̀ náà sọ pé kúrò ọ̀làwọ̀ ṣe lè dé ìdákan ní mẹ́ta lọ́kùnrin àn ìtumọ̀ ẹ̀ ni wípé tẹ́ ẹ bá gbogbo ntí kúrò àní kó nu ìtumọ̀ mẹ́ta ní bí a sì rí pé sọ́tìlẹ̀ kíláàsì ó kó ìtumọ̀ kẹ́ nínú mẹ́ta ọ̀nàbí jẹ́mi àwọn òpin sọ́tìlẹ̀ kíláàsì gẹ́gẹ́ kí ló fi bá ntí afẹ́ sọmu àtọ̀sí mánà afọwọ́ tẹ̀lé mi wọ́n ní àwọn kan rán sálàmù jọ́kà wọ́n ní yá Rasulullah ìwọ́n sí ọlọ́run ọba ọlọ́bá nàbí ọkàn sí wáṣẹ fún anáà nǹkan àkọ́tẹ́ káàkọ́ mọ̀ nìkan mọ́ ọlọ́run ọba wọ́n ní sífù lánàá rabbak ànàbí ròyìn ọlọ́run ọba rẹ fún wa yí á dá ọlọ́run ọba rẹ torí wípé nǹkan àkọ́kọ́ tẹ́ bá sọ́jọ́jọ́ ni wípé kébí mọ́ màsùlá á nílé sọ wípé nǹkan àkọ́kọ́ tó jẹ́ dandan fún wa bó o bá tí gbogbo ń tà ń sọ yìí bí yẹn bá ń kírun òun lè má jáde ọba gbígbá rẹ̀ ọlọ́run lè má gbà nítorí pé nǹkan àkọ́ ni pé kéèyàn dẹ́n téèyàn fẹ́ sí mọ̀ wọ́n ní wà ní sàlá ròyìn ọlọ́run bá fún wa ànábì wa adákẹ́ sallallahu alaihi wasallam ànábì retí èsì látọ̀dọ̀ ọlọ́run bá tí ó ní èsì tí ó ń dáhùn ìbéèrè wọn fa anzalallahu hadhihi sura ọlọ́run bá sọ̀rọ̀ kalẹ̀ yìí pé kúl iná fi bí kúl táwà mẹ́ mọ́ ẹ Allahu samad sọ fún wọn pé ọlọ́wọ́ báyìí asọ́mọdù ni ọba tó dádúró fúnra rẹ̀ alqaimu bi nafsihi ọba tó dádúró fúnra rẹ̀ tí ò farati kẹ̀kẹ́ tí gbogbo ayé sì farati asọ́mọd lam yalid wa lam yulad sọ fún wọn wípé ọlọ́wọ́ ọba tí mò ń sọ fún yín kékeré wá jọ́sìn fún yín kò bímọ wa lam yulad wọn ò bí ọlọ́wọ́ ọba ìdè gbogbo yóò bímọ ẹnì kan ò bí walam yakun lahu kufuwan ahad kò sí ìbàdọ́gba tẹ́lẹ̀ fi dọ́gba pẹ̀lú Allah subhanahu wa ta'ala sura yìí Allah subhanahu wa ta'ala fúnra ara rẹ̀ ó fi ròyìn ara rẹ̀ ajẹ́ ibi tá a bá wo suratul ikhlas dáadáa a rí gbogbo ntọ́nà bàbá sọ mẹ́ a máa rí pé mímbá bí àsìmọ́ wọ̀ṣẹ̀ fáàtì kul huwallahu ahad ó gbọ́dọ̀ ní Allah àsìfáàtì ó kọ́ Allahu samad ó gbọ́dọ̀ ní asamad àsìfáàtì ó kọ́ lámìyẹ́lìd wọ́n lámìyẹ́lá àdìgbélé ìkílọ́ jẹ́ ìròyìn fún wọn lọ́wọ́ subhanahu wa ta'ala wọ́n lámìyẹ́kùn láwọ́ kufuwan ahad àwọn àfáà ní àkọ́kọ́ ẹ̀rẹ̀ ní táà fún mọ̀ yìí pé tán bá ní pé ìmọ̀ ní ọlọ́run bá jẹ́ asọ́màdì bóòlù ó ṣe mọ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run bá jẹ́ Allah bóòlù ó ṣe mọ̀ ọlọ́run tàbí àfòròyìn Allah subhanahu wa ta'ala dẹdẹ ní kọ́ ọlẹ́rìí lórí rẹ̀ bá ti lẹ́rìí ó ti kó nú ẹni tó ń takọ́ wọ́lá àlọ́lá ó ti kó nú ẹni tí ń parọ́ mọ́ Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ga kódà kókè náà ló mẹ̀sọ́ yí pé ó ga ju ẹbọ lọ kéèyàn pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ló kọ tí ò sí ẹ̀rí fún náà Al-Qur'an tó subhanahu wa ta'ala ló kọ tí ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ìtẹ́ni ṣe ọ̀nà agbára torí pé èèyàn ti parọ́ mọ́ Allah subhanahu wa ta'ala wa an taqulu ala Allahi ma la àwọn afọ́ ni sàtórí àyà mi táàtò ti rí ìròyìn ọlọ́run àti okọ rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ní tábà tó súnmọ́ jíjẹ́ òun náà ni áàdọ́mà àyà fi kìtàbí azza wa jalla òun náà ni àyà tó látó tóbi jù nínú Al-Qur'anul Karim tí a ti rí ìròyìn ọlọ́run ọba mẹ́ àwọn àfáàní kí tó fi pé sórọ̀ àyà yìí ní ádámù àyà wọ́n ní kayfa la li'anna hadhihi àyà torí pé àyà kí ló ṣe tadammanat sifatillah azza wa jalla ó kó àwọn ìròyìn ọlọ́wọ́ subhanahu wa ta'ala oko pọ̀ o náà ni ayatul kursi alukursi yìí nílá nílẹ̀ lágbọ́n tábà ní kursi yìí àga ni máa ń jẹ́ bẹ́ẹ̀ nínú aya téèyàn bá ti lè tú sí àga èèyàn ti sì kéwú aya ọlọ́run ti sọ nípa kursi yu rẹ̀ kí ni nǹkan tí ń jẹ́ kursi à ń bọ̀ ara nínú àwọn àfáà níbi ayé ìlágbára dé torí pé tó kó ní ọkọ̀ ọlọ́run àti ìròyìn rẹ̀ ni ló fi jẹ́ pé mọ̀nkọ́rọ̀ àádìí àyà fìlẹ̀ yìí láti gbogbo ẹnikẹ́ni tọ́ba lọ ka àyà yìí lóru ìjọ kan alẹ́ ìjọ kan ìlẹ̀sù tọ́ba ka àyà yìí lámìyà zara àlẹ́yìn lọ́lọ́ yìí ha àfihàn wọn lábẹ́ àkọ́rọ́bù ṣèǹtàn hàtà yusuf anabi sàrám ní gbogbo ẹnikẹ́ni tọ́ba ka àyà yìí lálẹ́ ìjọ kan níbi àyà yìí lágbára dé tọ́ba wá kà tó ń ti gbàgbọ́ tó kún ó ń sọ ọlọ́run ọba ní ọlọ́run ò ní yẹ kò ní gbọ́dọ̀ máa sọ kódà èso àtàwọn ọmọ ogun ẹ̀ wọn ní lè sọ́mọ hatta yusbih tí ilẹ̀ náà wípé ọjọ́ tí a ti kú òmìnir kó tó báyìí pèsè gbogbo àbí ìbá ń fowó ọlọ́run àti ìròyìn rẹ̀ bí ọlọ́run ọba ọ̀nà ó máa là fún yẹn tẹ̀pẹ́ tó sọ alẹ́ bí kó tó àwọn ti wá ń kà ọlọ́run máa di kí wá ọlọ́ni Allahu la ilaha illahu ọlọ́ni ọba aláàyè àti ṣe ìtìbátú ìsìnmọ̀ ọkọ̀ ọlọ́ọ̀bá mímọ̀ pé aláàrọ̀ la ilaha illahu kò sí ẹni tẹ́lẹ̀ mọ́jọ́ sì fún lòdò àfọwọ́n ọlọ́ọ̀bá náà alhayyu alqayyum ọba yìí náà ni alhayyu ọba alàyè tó jẹ́ hayatu kamila ń bẹ́ fún ìsẹ̀mí tó pé àwa náà ń sẹ́mi lóòótọ́ ṣùgbọ́n ìsẹ̀mí tiwa kò pé ẹni àárẹ̀ ìmúláàárọ̀ olùkúlálẹ́ ẹni kó sílálẹ́ olùmọ̀mọ̀júmọ́ ìsẹ̀mí táwà ń lónìí ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ìsẹ̀mí tí ẹ̀ ìsẹ̀mí tó pé ní ìlà fi sọ yìí pé inú kúrò tó kọjá dòdò yìí pé gbogbo tó bá pè ròyìn ọlọ́run ọba kọjọ́ tí tàwọ̀ ẹ̀dá ó kọ́ lè papọ̀ al-ittifaqu fil ismi ó kọ́ lè papọ̀ kò sọ wípé ẹni tí ń jó kan papọ̀ yóò yẹ nísìn ẹnìkan jẹ́ Abdullahi ń tàgbó ẹnìkan jẹ́ abdullahi nkọ̀mọ̀ nkéwò ìtìfáàkù bẹ̀rẹ̀ ìsìmì nìyẹn ó o sí kí ni o àti ìtìfáàkù bẹ̀rẹ̀ ìsìmì o o wọ́n jẹ́ kẹ̀kẹ́ náà àwọn òròyìn ọlọ́run kan bẹ̀tẹ́ fi bá ń ah, wa mùsùlùmí wípé ìròyìn o ó kọ́ o ó kọ́ papọ̀ ni bó ti rí ọ̀dọ́ra dókítà ni Allah subhanahu wa ta'ala ní alhayyul qayyum nínú ẹni pé alhayat à ń sẹ́mi ọlọ́run ń sẹ́mi ṣùgbẹ́sẹ̀ mi tọ́lọ́ ọwọ́ àkọ́mọ́ tiwa o ìsẹ̀mí tiwa yóò lópin Allah subhanahu wa ta'ala kò ní bẹ̀rẹ̀ débi bí ó ṣe kéde o yóò ní òkun al-qayyum ní òun ọlọ́run subhanahu wa òun dádúró fúnra òun ni dídádúró yìí òun ò sẹ́ni kankan dídádúró yìí gbogbo ayé pátá ló kọ̀ọ̀tà sí Allah subhanahu wa ta'ala hatal kufar kódà kèfèrí ọlọ́run bá wá bẹ̀rẹ̀ sífà àsàlùbíyà àwọn ìròyìn kan bẹ tó jẹ́ yí pé Allah subhanahu wa ta'ala ó mú kú òfin rẹ̀ fún ìrìn báyìí o yóò máa di ẹsẹ̀ kéèyàn wà lọ fòròyìn lé ọlọ́run bala ọlọ́run láta àkúrò sínẹ́tùn wà láàánú o tẹ́ àti bísẹ̀mí òun ṣe jẹ́ ìsẹ̀mí tó pé àti dídádú òun tí ó sọ̀fà àti kẹ̀kẹ́ látà àkókò sẹ́nẹ̀tọ̀n ọlọ́run ní òògbé kèèrà òun lọ ọ̀sọ̀pọ̀ òun ètò ògbé nìkan tó bá ní òun ètò ògbé ọ̀rọ̀ kan ògbé ìrà òun lọ ìyún tún lágbára ju kéèyàn tó ògbé lọ ọmọ ènìyàn ó ti sẹ́sí látàárọ̀ fún jẹrọra tó gbé ìṣẹ́jú mẹ́wàá díẹ̀ kí n tó mọ̀ kọ̀tínú sẹ́ bí ó fẹ́ tọ́ bọ́ máṣíìnì lẹ́nu ọ̀wà ní dé mo sinmi díẹ̀ jẹ́ tó gbé ìṣẹ́jú mẹ́wàá sẹ́ẹ̀kú fún ara rẹ̀ ní ọfẹ́ tó ìròyìn náà ìròyìn dáadáa ní fún ṣùgbọ́n èèyàn ọmọléèwé ọfẹ́ bí ṣe ń kàwé ọ̀fẹ́ sùn ó bómi irun pákó imú nẹ́sìkéèbù lògbé bá tó wa ni láta àkókò sílẹ̀ tún wọ́n náà náà bá lọ subhanahu wa ta'ala òun àwọn ìròyìn Allah subhanahu wa ta'ala ń gbé kò fúnra rẹ̀ pé tí wọ́n máa ń pé èèyàn tó gbé kò sínú ìròyìn ọlọ́run ó gbé ráyà lọ kò sínú ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala èèyàn sùn kò sínú ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run bá ní lahu ma fi samawati wa fil ard gbogbo tí mẹ́sẹ́ torí pé nínú ìròyìn tí máa bí oru tí máa bí ògbé oníkíni àti àmù oníkọ́rẹ́ yẹn bó wọ́n lè sọ fún ẹgbẹ́ ọlọ́pàá subhanahu wa ta'ala ọdá sọ́mà tán ọdá lẹ́tàn ọwọ́ lọ sinmi tọ́rẹ̀ ni kéré ọlọ́pàá subhanahu wa ta'ala mọ́mọ́ sáwọ́ mi lọ́wọ́ amọ́sọ̀rọ̀ ní kéré ọ̀hún subhanahu wa ta'ala torí tọ́ba rẹ̀ ni òbí ọ̀rá lọ tọ́ba rẹ̀ ni yóò sùn tọ́ba sì sùn dẹ̀mọ́ ìtàn náà mọ̀ sọ́mà ìlọ́mọ̀ tó fi sọ wípé láwùú máa fi sàmù wọ́n tó fi ard ẹgbẹ́ bí wọ́n bóun ọlọ́pàá ṣe rí ẹ tún wò wípé tóun bá ń sún àbóhun tó gbè bóun ní sánmà àti lóṣè mẹ́rin tó jẹ́ kóun lóṣè mọ́ndà lẹ́yìn ẹ̀ṣọ́ ìdáhù ilẹ̀ abẹ́ ẹ̀dínẹ́ ọlọ́pàá bá ní inú ròyìn dẹ́ ẹgbẹ́ ọmọ nípa òun ọlọ́pàá bá ní wípé

afọ́bílẹ̀ ibn abbas radiyallahu anhu warda ó ní alkùrsíjù ó ń tẹ́ máa ń sọ pé kùrsíjù ọlọ́run ọba in tí wọ́n túmọ̀ sí náà ni mawdi'u qadamayhi subhanahu wa ta'ala ó náà ni ààyè ibi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé gìgísẹ̀ rẹ̀ sí ọ̀rọ̀ ìlábára díẹ̀ ààyè ibi tọ́lọ̀ sí kí ni o tó gbé gìgísẹ̀ rẹ̀ lórí ó ní kùrsíjù fi haqqi wa jalla ọlọ́run wá ní kakọ́fàlà bẹ́ẹ̀ pé ààyè bẹ́ẹ̀ lọ́gbẹ̀ẹ́ gígísẹ̀ sẹ́ẹ̀ gbogbo àlóyún ìrìnàjò ọgbọ́n ọlọ́run ní gígísẹ̀ à ń bọ̀ ọlọ́run ní kò sí yóò sàmà ọlọ́run ní kò sí yóò wọ́n náà ọba yìí ibi òun sí ọwọ́ afẹ́ bó sẹ́mà àtìlẹ̀ ó wá yìí pé ọfẹ́ bó sẹ́mà àtìlẹ̀ látòdòdó kò lè ọkọ lè kò sí láàká ìtò lè gbé tán àfikọ́ sáàmù gbà bí ọlọ́run ṣe sọ pánàbí ṣe sọ sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé àdífù wáyé pé yá àti shaitan ila ahadikum ó sọ náà ní sọ àmọ́ báyìí bá ṣe sọ yọ àmọ́ ẹ̀dùn ká wáyé ẹ̀kọ́ gbénú ra káyìn náà pé ẹlọ́run ọba àyètò pé kí sẹ́rẹ̀ sí ó bẹ̀rẹ̀ bó sẹ́mà àti ilẹ̀ kí wá ló kù èso ọ̀nà ti sí ibà àníbì wá jẹ́ ojú ìyọ̀ ọba ti kọ́kọ́ fúnlẹ̀ mọ́ yìí pé làákàyè ni kò sí tí ó ṣe nínú ọ̀rọ̀ ọkọ̀ àti ìròyìn rẹ̀ mọ́ wọ́n bí ìtọ́lọ̀ ara rẹ̀ iná ní ṣe sọ ó pera rẹ̀ bẹ́ẹ̀ ó lóye ara rẹ̀ bẹ́ẹ̀ ó ní fasama anumatọ́ an ìní yẹrí ẹ̀ wò mọ gbọ́ mo gbà náà ni. wọ́n máa jẹ́ sallallahu alaihi wasallam fi asma'ihi wa sifatihi nígbà mi bá ti sọ pé ọlọ́run bá ń jẹ́ bẹ́ẹ̀ àbí ọlọ́run bá rí bẹ́ẹ̀ Shafi'i ní ìní yírí ẹ̀ wò umiru ha kama jẹ́ àti ìmọ̀ sọ ìmọ̀ gbọ́yé gẹ́gẹ́ bọ́lá ọ̀sẹ̀ sọ́nù eléyìí lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n sàn yóò sọ̀rọ̀ wájú ọlọ́run bá ní ibi òun méjìkì sí àwọn sí tẹ́pù tí tóbi òun ọlọ́pàá subhanahu wa ta'ala tó ní kẹ́ẹ̀sìn ó fẹ́ ó bo sánà ó bolẹ̀ wala ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim ọlọ́run ọba ní sánà àtìlẹ̀ bó ṣe wá tóbi tó lójú yìí kò ní ọlọ́run láti sọ kò ní ọlọ́run láti yẹjú àlàmọ́rin ọba tó kọ ọba tó ga ju nǹkan ọba tó tóbi àwọn àfáàní ayá yìí tá a bá wò dáadáa a rí gbogbo ń tọ́wà mẹ́ pàtá ó kọ ọlọ́run àtòròyìn ẹni inú ayá yìí nìkan a rò kọ márùn a sì rí àpọ̀lọpọ̀ ìròyìn fún Allah subhanahu wa ta'ala kábíyó díẹ̀ báwọn àwọn afọ àwọn sallallahu alaihi wasallam ọwọ́ á jẹ́ kí àwọn tọ́lọ́ Qur'an ojú oyé wa àwọn ìròyìn ń bẹ tọ́jẹ́ nínú ẹ̀ ẹjá mú tó tètè sùwà sítòsí nípa àyàtà tútẹ́ òun náà ni a rí pé sallallahu alaihi wasallam ó tó bá ní al-qiyamah nasu fi jahannam wọ́n máa kó àwọn èèyàn ọlọ́mọdé bá ti yóò sínú wọn wọ́n máa kó àwọn èèyàn ní pákipáki níjọ níjọ wọ́n máa dà wọn náà wọ́n máa rọ wọn bẹ́ẹ̀ mazid tí ń rọ àwọn èèyàn yóò mọ̀ wá pariwo fún ọlọ́run ọba yìí pé halimi mazid ọlọ́run bó ṣe kó wá ìwé ètò tẹ́fẹ́ tó kò máa kó wọn o nítorí pé àdéhùn bẹ láàrin wọn àti Allah subhanahu wa ta'ala yìí pé làámùlà anna jahannam ọlọ́run ní àdéhùn ní wípé òun ó jẹ́ kí iná ìkókó fọ́fọ́ iná mọ̀ wá bẹ̀rẹ̀ àlékún gbogbo ọlọ́run kó wọn wá sí ọlọ́run kó wọn wá sí ó ń sọ ọlọ́run ọba ní fàyàbọ̀ ó ní báyìí ni iná máa pariwo hatta yàgbà rabbul izzati rijlahu títí tí ọlọ́run subhanahu wa ta'ala tí ó fi gbé ẹsẹ̀ rẹ̀ ó wà lórí jìnnú mẹ́ọ̀ ẹsẹ̀ tọ́lọ́wọ́ fi gbé ẹsẹ̀ rẹ̀ ní orí iná yìí nínú ẹgbẹ̀wá mi ó ní hatta yàtọ̀ á rabbul izzati tí tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala tí ó fi gbé gìgísẹ̀ rẹ̀ lórí iná àwọn àfáà ní pẹ̀lú àdífì méjèèjì ìkẹ́nà tó ń parí wáyà tí méjèèjì tó wá lórí ẹ̀ a sì bá ti wí pé ọlọ́run ọba ní ẹsẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní gìgísẹ̀ ibo ló ń gbé gìgísẹ̀ rẹ̀ lórí wasa kursiyuhu samawati wal ard èèyàn ò wà gbó yí báwọn pé wọ́n wò pé ah, ọlọ́run ti ń dọ́yàn báwọn ọgbọ́dọ̀ wà nínú akáyọ̀ bẹ́ẹ̀ inú mi lẹ́gbẹ̀ẹ́ àdébí ni yanzawi báàbò àyìnlá báàbò tọ́lọ̀ ń bá ti gbégisẹ́ lórí iná yìí apá kan nínú iná yóò lọ pàdé apá kejì ẹnu rẹ̀ yóò kóra wọn tẹ́ kò fẹ́ kú náà yóò wá kárakò ẹnu rẹ̀ yóò pàpọ̀ sójú kan yóò yìí olódìdí báwọn fàtàkù olùkọ́tùn kọ́tùn ayé hasbi hasbi yóò lè ojú báyìí o oúnjẹ akún lẹ́nu báyìí Allah subhanahu wa ta'ala olùdọ́lára bákan nínú tẹ́ ká tún gbọ́yé òun náà nígbà níbi sallallahu alaihi wasallam ó jẹ́ pé wà pé Allah subhanahu wa ta'ala yafrah ọlọ́run ọba máa dùnnú subhanahu wa ta'ala ṣùgbọ́n ìdùnnú ọlọ́run ọba subhanahu wa ta'ala kẹsẹ̀ bí tèmi àti ẹ̀wọ̀ ìtọ́ ń dún káńpọ̀ ti bí ìgbé bí ẹ̀ bá bí mẹ́rin yóò dún àbí ọlọ́run ìbí mẹ́rin pé nígbà bá bí mẹ́rin yóò dún ó ní àdúgbò sáà sọ fáwọn yìí pé lillahi ashaddu farahan ó ní ọlọ́run bá inú rẹ̀ a máa dùn pọ̀ fi tawbati abdihi nígbà tí ẹrú rẹ̀ bá dẹ́sẹ̀ kẹsíwájú rẹ̀ ọ̀sẹ̀ kẹsíkejì ọwọ́ ń lọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bá yìí pé ó mọ̀ sí láti ọmọ tọrọ àforíjì rẹ̀ inú ọlọ́run wà máa dùn sí ẹnu ẹrú àdébí inú ọlọ́run ó dùn bínú ni ó ṣe wá dùn gbọ́ ọ̀pọ̀ padà rí nǹkan yẹn tó ní nǹkan ẹ̀gbọ́n rẹ̀ padà torí oúnjẹ mímu rẹ̀ padà lórí ìrìn àjò tó ti rò kó ti tán tó padà wá rí kó sẹ́kù bínú ni ó ṣe dùn tó yẹ ànábì ní inú ọlọ́run bó dùn inú ọlọ́run àmọ́ ẹ̀gùn sí ẹrú tí bá ń tọrọ àforíjì bí ẹ̀ṣẹ̀ rẹ̀ a sì bá ti fara bákan náà nínú tó yẹ ká gbọ́ nípa Allah subhanahu wa ta'ala òun náà ní wípé Allahu azza wa jalla yadhhak ọlọ́run àmọ́ rẹ́rìn-ín ojẹ̀mọ́ subhanahu wa ta'ala inú ròyìn ọlọ́run tàbọ̀rọ̀ mọ́ ọlọ́run máa ṣe kéde àmàrẹ́ rẹ̀ ṣùgbọ́n àti lórí abúlé ìṣẹ̀ kàmíṣe yìí ṣe ẹ̀rí ọlọ́run ṣe bí tèmi àti ẹ o bó o la ṣe ọlọ́run máa rẹ́rìn anábì sallallahu alaihi wasallam ọ̀sọ̀ ìmọ̀ ọ̀rọ̀ kan fún wa ó ní yadhaku Allahu li rajulayn anábì ni ọlọ́run rẹ́rìn sórí àlámọ́rí àwọn èèyàn méjì kan yaqtulu ahaduhuma al-akhar wa kilahuma yadkhulu al-jannah anábì ni mọ̀tọ́lọ́mọ bá rí tọ́lọ́mọ fi rẹ́rìn lórí rẹ̀ ni wípé àwọn méjì tọ́lọ́mọ bá ń fi ọ̀rọ̀ wọn lẹ́rìn ìkan lọ́pàá kejì àwọn méjèèjì sì padà bára wọn lálẹ́ jẹ̀mínà ẹni àkọ́kọ́ olọ́pàá ẹni ẹ̀kejì rẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀mọ́ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àwọn méjì bá tó dọ̀rí wọ́n á dúdọ̀ pàdé lóbo nínú ọgbàlùfẹ́ náà àníbí ni ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọ̀rẹ́rìn lérí eléyìí eléyìí ó ní àwọn díẹ̀ díẹ̀ nínú àwọn sìfàtò Allah subhanahu wa ta'ala abẹ́ọ́lọ́ nínú àánú rẹ̀ ó fọ ní àgbọ́yé ìjọba sísàlàyé rẹ̀ الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر وقد أمركم رسوله صلى الله عليه وسلم بذلك في كثير من أحاديث الصحاح واعلم عباد الله أن الله سبحانه وتعالى وصف نفسه بأن له وجه ولذلك جاء في كتابه العزيز قوله قوله أعوذ بالله من الشيطان الرجيم كل شيء هالك ويبقى وجه ربك ذو الجلال والإكرام الآية وعلم عباد الله أن رسول الله صلى الله عليه وسلم قص لنا قصة الوحش وكذلك ذكره العلماء رحمه الله تعالى في قصة حمزة في قتله في غزوة أحد وكذلك علم عباد الله أن رسول الله صلى الله عليه وسلم وصف الله عز وجل بأنه ينزل إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الأخير كما ثبت ذلك من حديث أبي في الصحيحين نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وأن يفقهنا في الدين وأن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه أقول فلان ده سوى المسلم أترى عليكم كاتب النبي صلى الله عليه وآله وسلم أتى عليه أتى صحابه níbàámu sí àlámọ́rì tí a ń bá bọ̀ nípa asàlàyé pé ọlọ́run subhanahu wa ta'ala máa rẹ́rìn a ní ń fi àlámọ̀rí àwọn èèyàn méjì kan rẹ́rìn àwọn àfáà nígbà tí wọ́n gbọ́ hadithi wọ́n sáré lọ rí wò pé kí lálẹ́ fi jọ láti fi gbọ́yé nípa pé ọlọ́run bá ń rẹ́rìn sórí àwọn àwọn èèyàn méjì wọ́n mú ìtàn wá nípa arákùnrin kẹta ń pè ní alwàṣíyù wàṣíyù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹfẹ́ nínú ṣùgbọ́n nínú kẹta àtọ́lọ́run wáṣíyù ńlọpa lójú ogun hamza tìrẹ anabi nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ sallallahu alaihi wasallam ọdún láàánú wáṣíyù ńlọpàá gbẹ̀mí hamza lójú ogun Uhud pẹ̀lú ọ̀rọ̀ tọ́pọ̀ ṣùgbọ́n nínú kọ́dà àtọ́lọ́wọ́ bá hamza kú bá wọn láwọ alìjẹ́nà wọ́n ti hamza kú anabi sọ gbogbo ẹnlọgún wúrù tó kú ṣẹ̀yìn nínú wọn wà alìjẹ́nà wáṣí náà má gbèsè ayé bọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ títí táwọn ọlọ́run padà lónìí náà bà tó fi wá di pé ànábì náà tí ìpapòdà tí wáṣíyù náà fi gbà sílámù padà ẹni ọpa Hamza ọ̀nà àbájú mùsùlùmí ńlá fi ń sọ wípé ilẹ̀kùn túbá òun ò tì kankan o kò sẹ́ni àánú ọlọ́run lè ṣe kí ni o tí ò lè padà lè bá ẹni títí sí rárá ni kó dúró déédéé kó sì mọ̀ ẹgbẹ́ náà àtúbọ̀tán rí wáṣí padà dé mùsùlùmí àmì sálám nǹkan yẹn fọwọ́ balẹ̀ mi pọ̀ ó ní táwọn afá sọ̀rọ̀ eléyìí tó fi wá di pé ànábì kó láyé sallallahu wàṣíyù náà wà rè ọba bakri ṣèjọba nígbàtà bakri ṣe kìláfà rẹ nígbà tí wọ́n lọ ogun tó di pé àwọn mùnàfíkì bẹ̀rẹ̀ àwọn àníyàn zakamá àníṣẹ́gbámá ló tún padà abákan ní ni ló tún padà pa musailima àtàdáàbò ọkùnrin tí ń ní bá tó ti gbé inú ń dùn wípé ń bẹ ní ipò nílé mo tó bá mo wá ti di mùsùlùmí lónìí mo tó bá nàbí ìpàdé tó jẹ́ wípé ń bá ànàbí lọ́kìtì ìpàdébà rìsálà inú ọlọ́run ó dùn sí mi lórí eléyìí náà òun náà padà kórí ìsìláàmù ànàbí wo àwọn àfáà ní ń sọnù pé àti wáṣí ni àti hamza ni wọ́n yọ tọ́sí kí ni o wọ́n jọ bọ́ sí inú àlùjánnà ni adáyé kọ́ lọ́mọ bá wọn rẹ́nu bákan náà nínú àwọn tábọ́dọ̀ mọ̀ ní wípé Allah subhanahu wa ta'ala ànàbí ọlọ́mọ kan lóyún ara yìí pé ọlọ́mọ bá ní wájú hù ọlọ́mọ ní ojú

gbẹ́dẹ́gbẹ́ sẹ́kàmísà máa ń ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú wípé yanzu rabbuna subhanahu wa ta'ala ànábì ni ọlọ́run ọba ìmọ̀ ń sọ̀kalẹ̀ ní gbogbo níta sọ ẹ̀ sẹlẹ̀ ìbálẹ̀ lónìí ọlọ́run máa ń sọ̀kalẹ̀ ní ìlàsàmẹ́ ìdúnìyà sísánmà ayé ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmọ̀ ń wá láti bo láti ààyè rẹ̀ subhanahu wa ta'ala yóò wà sọ̀sán láàyè fayakul ọlọ́run àmọ́ sọ yí pé man yad'uni ìjà ni tó fẹ́ sàdúrà lásìkò yìí nígbà wo ni nínú ikú fúrúfúrú ilẹ̀ àhír àbẹ́bìnrin tó bá ti ń sẹ́kù ìdákẹta òru tó gbẹ̀yìn nítòsí àfẹ̀mọ̀júmọ̀ lẹ́fẹ́ mọ́ ọlọ́wọ́ wà sánmà ayé yá mọ́ sọ yí pé man yad'uni ta ló fẹ́ sàdúrà báyìí o fa àtàdé ìbìlà kí n dá lóhùn man yas'alni tàbí ní tọ́wọ́ bèèrè lọ́wọ́ mi báyìí o fa utiya kí n fún ní tọ́wọ́ bèèrè o man yastaghfiruni fa aghfir lah ta ló fẹ́ tọrọ àforíjì lọ́rẹ́ tó ti sẹ̀ kásíkejì o kí n foríjì ṣùgbọ́n kọ́nà kó ṣe kí ni o a ti sùn lọ fọfá àbẹ̀bẹ̀ sálà ń sọ fún wa yìí pé ọlọ́mọ wa sánà ayé gbogbo ń wa sọ ìpátá ọlọ́run wa sánà ayé yìí mọ́ bèèrè kí bóòdù sí máa al-imanu bihi wajibun ká gbà pé bọ́lọ̀mọ̀ bá ti rí nù ọ̀rẹ́ ni wàlkẹ́fíà bó o ló ṣe ń ṣẹlẹ̀ gọ́ìrù màkúl kọ̀bá làákà ìwò ò lè gbé wàsùwàlù anha bid'atun kéèyàn ọmọ wa bèrè pé irọ́ ẹsẹ̀ nínú àkàwọ̀ lẹ́bí ẹsẹ̀ ayé wọ́n máa ṣe wọ́n sọ́mọ ayé fún wa ní o ẹsẹ̀ ayé wọ́n máa ṣe sí báyìí fún wa ní o kéèyàn máa bèrè ń bá wọn èèyàn ń lo oko ẹbọ nìyẹn o ló fi jẹ́ wípé tí kútùbà fẹ́ mú gan nìyẹn wípé tá a má ti ń gbó kọ́ ọlọ́run subhanahu wa ta'ala tá à ń gbọ́ ìròyìn ọlọ́mọ subhanahu wa ta'ala nǹkan méjìlá máa ṣègbìyànjú lórí ẹ̀ àkọ́kọ́ kárí pé àfọpọlọ dá sí ẹ̀ẹ̀kejì ni pé kárí wípé bọ́ọ̀lù ṣe sọ yẹn níwọ̀n bá pé ọlọ́run wí ànábì wí náà káàkiri gbà pé kó ṣe rí náà nù mọ́ ń bèèrè pé bóòdó ṣe wá rí bẹ́ẹ̀ ẹ ṣàlàyé fún wa dáadáa ẹ̀rọ náà ọba ní ọwọ́ bóòdó ọwọ́ ọlọ́run ọba ṣe wá rí tẹ́gbìtì wa náà máa béèrè gbàgbé mọ́lùmọ́ سبحانه وتعالى wa إن شاء الله تعالى هنا نقف وإن شاء الله في inshallah القادمة سنستمر فيما يتعلق في باب الأسماء والصفات نسأل الله الذي لا إله إلا هو أن يوفق الجميع لما يحب ويرضى اللهم أرنا حقا حقا وارزقنا اتباعه وأرنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم ويسرف المسلمين اللهم ويسرف المسلمين اللهم وفقنا بما تحب وترضى اللهم اجعلنا من أوليائك المخلصين المخلصين اللهم بيض وجوهنا يوم تبيض وجوه اوليائك تصور وجوهنا يا ربنا تصور وجوه اعدائنا اللهم ربنا اكفنا جميعا من غيرك عن حرامك واغنى بفضلك عما سواك اللهم ارزقنا جميعا يا رزاق انت رزاق ذو القوه المتين ارزقنا رزقا واسعا طيبا حلالا مباركا من الحساب اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم ارشدنا في ناس حزب العذاب ولا حول ولا قوه الا بالله واعلم عباد الله ان الله سبحانه وتعالى امركم بامر ثنى بملائكته وقرق بكم قال ربنا سبحانه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 أشهر أن لا إله إلا الله أشهر أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح